أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ọba tó jẹ́ sí pé òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí òun náà lọ́ba tọ́pẹ́ yẹ ọba tó yẹ pé òun náà ni ọba tí ó dá ẹni kọ̀kan wa tó dẹ̀ fi wá mọ̀nà sí ojú ọ̀nà Islam ọlọ́run Allah subhanahu wa ta'ala yìí nínú àwọn orí ẹ̀ lórí wa bákan náà ó ní pé ó sàwálẹ́sà salafi pẹ̀lú pé kí a máa rin ìlànà àwọn ẹni sáájú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wa alihi wasallam ilé ìbáyìí nǹkan tó tó ọpẹ́ gidi gan ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ma ilé ìbáyìí ní orí gbogbo ẹnikẹ́ni tọ́nà Allah subhanahu wa ta'ala bá a kádàrà pé kíyẹ̀sìn yé dáadáa yóò gbọ́yé pé orí ńláńlá òun náà ni ilé bá ìjẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala a jẹ́rìí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́run báyìí àtọ́rọ àlékún ìkẹ́ ọlọ́ọ̀bá àánú ọlọ́ọ̀bá kó ma bá nabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnikọ̀kọ́wà náà tí a ń tẹ̀lé lànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ibadallah ilé náà lórí ọ̀rọ̀ tí ìkan nínú àwọn tí wọ́n jẹ́ olùpèpè láwùjọ wa tí ó sọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yìí rèé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìṣìnà ó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrújú ó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àìrìn lójú ọ̀nà àwọn sáràfùl umma ọ̀rọ̀ yìí ẹni tó sọ ó sọ láàrin àwọn èèyàn tí wọ́n ń tẹ́tí gbọ́ ó dẹ̀ tún fún káàkiri sí orí atẹ́gùn fún gbogbo èèyàn láti láti gbọ́rọ̀ yẹn ṣùgbà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yẹn dé tí gbọ́ èmi náà mọ́ wá rí pé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó léwu ni tí wọ́n jẹ́ sí wípé a ò gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ kí rọrùn yẹn kó máa kọjá láwùjọ àwa mùsùlùmí pàápàá jùlọ láwùjọ àwọn tó jẹ́ sí pé wọ́n ń ṣe súnnà àtàwọn tó ń gbẹ̀ngbẹ̀ pé àwọn náà fẹ́ràn ìlànà alìsúnnà tó jama'a tí wọ́n dẹ̀ ń wámà nípa báwo ìlànà yìí rí káwọn fi lè máa rin ojú ọ̀nà yìí so eléyìí ni ó jẹ́ àlàyé ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí àti ṣe ìkan ṣáájú lórí ọ̀rọ̀ náà inshallah karim gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ni máa tún ṣe lónìí inshallah karim pẹ̀lú pé máa tẹ ohun ẹni náà sí etí gbọ́ wa kí a gbọ́ kìnìkan tẹ́ni ìsọ síwájú kí a tó sọ̀rọ̀ lórí ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ nípa nǹkan tẹ́ni sọ gangan fún rẹ̀ síwájú kó tó pé a máa fèsì lórí ẹ̀ ọ̀rọ̀ kan bẹ tí mo sọ ní ìjòkó alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí mi ò ní sáláì tó mọ́ mẹ́nu bà ọ̀rọ̀ yẹn nísìnyí nítorí pé ní alẹ́ àná òun náà ni olùbánisọ̀rọ̀ yìí tún sọ ọ̀rọ̀ ìsọkúsọ kan tó jẹ́ ọ̀rọ̀ rújú láńlá nípa ọ̀rọ̀ náà èyí ni ó tún mú mi láti tún sọ̀rọ̀ yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí náà kí gbogbo wa kí á lè gbọ́ yí dáadáa. òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé tá bá èèyàn kan a fẹ́ nípa ọ̀rọ̀ èèyàn kan selban au ijaban bóyá a fẹ́ fi nǹkan tó sọ rinlẹ̀ ni wípé nǹkan tó dáa ni nǹkan tó bẹ́sìn mú ni a fẹ́ ṣe násùrù fún ọ̀rọ̀ rẹ̀ ni àbí a a fẹ́ yẹgi mọ́ ọ̀rọ̀ yẹn nídìí a fẹ́ a fẹ́ ṣàlàyé pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ so eléyìí tí ó bá ìlànà mu òun náà ni kí a gbé ọ̀rọ̀ ẹniyẹn wá ní dèdè bó bá ṣe sọ láì fi kún láì yọ kúrò ń bẹ̀ ká gbé ọ̀rọ̀ ẹniyẹn wá gangan pé lágbájá ó sọ̀rọ̀ báyìí ká wá ṣe nákìlù ọ̀rọ̀ yẹn ká wá gbé ọ̀rọ̀ yẹn wá síwájú ká tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn harfan bi harfin ní arafi ní arafi láì yọ kúrò láì fikún nínú àwọn ìdẹ̀kùn tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ṣe fún wa láyé ìsìn o ní pé ó ti rọrùn gan láti gbé ọ̀rọ̀ yẹn wá ń sìn pẹ̀lú ohun àti àti gbólóhùn bẹ́ẹ̀ ni ẹ ṣe gbé wá tó yẹ sọ̀rọ̀ yẹn gangan láìsí páwà làwọ́ ọmọ bá wa fi ọ̀rọ̀ tiwa láàmà fi ṣàlàyé ọ̀rọ̀ tiẹ̀ so yóò jẹ́ pé ọ̀rọ̀ ẹni yẹn gangan ni àwọn èèyàn ó gbọ́ pẹ̀lú ohun rẹ̀ bó ṣe sọ gangan so nínú àwọn ọ̀nà tí naqlu ká gbé ọ̀rọ̀ ká gbé ọ̀rọ̀ sí ti gbọ́ àwọn èèyàn ká gbé ọ̀rọ̀ wá fáwọn èèyàn ká tó sọ̀rọ̀ lórí ẹ̀ lára àwọn ọ̀nà tí ó tún gbà wáyé lásìkò sí yín nìyẹn so ẹni yìí wá sọ lálẹ́ àná ó ní nínú àwọn àrújú tẹ́lẹ̀ ń dálẹ̀ sí àwọn èèyàn ní nínú ọkàn nínú àwọn ìfìlàkàyà àwọn èèyàn ṣeré tẹ́ni yìí ń ṣe láwùjọ ó ní pé ká máa kọ́ọ̀tù ohun àwọn èèyàn ká máa gbé ohun àwọn èèyàn wá ká máa plé ohun àwọn èèyàn so ẹni yìí ń sọ wípé nǹkan yìí rèé pé àjàmbá ni wípé tí wọ́n bá ti gbérò ẹ̀ wá fún wọn kán sọ pé kẹ́yìn àwọn tó bá gbérò ẹ̀ wá fún yẹn kán sọ pé kán fáwọn lọ́rọ̀ ẹni yẹn kóun gbọ́ látòkè délẹ̀ kóun gbọ́ lódìdí sọ̀rọ̀ tẹ́ni sọ yìí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó burúkú jáì ni a ti torí pa afẹ́ sọ̀rọ̀ ìṣẹ́jú márùn afẹ́ sọ̀rọ̀ ìṣẹ́jú márùn kàtẹ́nìkan sọ afẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ a wá play kẹsẹ̀tì one hour thirty minutes so nítorí pé ẹni ẹ sọ̀rọ̀ kan tí ò ju bí ìṣẹ́jú márùn lọ láàyè kan bóyá láàyè bòmínà ó tó sọ̀rọ̀ kan tí ò ju bí ìṣẹ́jú méjì lọ ṣe bá yín sìn a ti torí ẹ̀ a wá play kẹsẹ̀tì one hour thirty minutes àti tó relevant àti ò relevant àkànmọ́ so ibáyìí sí àkànmọ́ play rẹ̀ lójijì bẹ́ẹ̀ so eléyìí báyìí ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò tí ò ṣe déédéé mà ní ọ̀rọ̀ tó takò mà ní ọ̀rọ̀ yìí sì ni àbòsí lẹni tó ń sọ̀rọ̀ yìí ń ṣe nítorí pé nǹkan tó ń sọ yìí òun náà máa ń ṣe gbogbo èèyàn níṣì máa ń ṣe nǹkan yẹn ẹ ń fún yín láwọn ẹ̀rí lórí eléyìí báyìí inshallah kiri ẹ wo ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala tàbá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba àbẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run ọba ṣẹ̀rí ṣé gbogbo àyà làmọ́ ń ké lódìdí ní àbíbi tí a bá fẹ́ lò nínú àyà lákọ̀t ọ̀rọ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ à ń kọ́tẹ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi rẹ̀ à ń kọ́tẹ̀ tá a lo mahalu shahid àyè ibi tẹ́rì wà ní ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ̀rọ̀ lóye ìkìláàsù ń sìn fún àpẹẹrẹ mo fẹ́ sọ̀rọ̀ nípa káwọn èèyàn kí wọ́n ní àfọ̀mọ́ ẹ̀mí wọn fún Ọlọ́run ọba Allah subhanahu wa nínú iṣẹ́ àbí àfọ̀mọ́ iṣẹ́ wọn fọ́lọ́run ọba màá lọ mú àyà tó wà ní suratul bayyina suratul bayyina pé wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ddin mú kọ́ tiẹ̀ nìyẹn kawáṣí torí kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ikhlas kí wọ́n ká suratul bayyina láti bẹ̀rẹ̀ dé parí àti ibi tọ́rọ̀ bàjí láti ń sọ̀rọ̀ ikhlas mẹ́wọ̀ àti ibi tí ò ti sọ̀rọ̀ ikhlas mẹ́wọ̀ kò yé báyìí sìn àti ibi títí ń sọ̀tàn àti kí wọ́n á ní pé ẹ̀sìn ká ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ dé parí ibi tí n fẹ́ lò níbi ọ̀rọ̀ yẹn tó ṣe déédéé ọ̀rọ̀ tí n bá fẹ́ sọ náà ni màá múnú ọ̀rọ̀ Ọlọ́run bá mú kọ́ọ̀tù ọ̀rọ̀ Ọlọ́run náà nìyẹn mú kọ́ọ̀tù àyà kan jáde kúrò nínú odidi sùúrọ̀. tí n bá fẹ́ sọ̀rọ̀ ọ̀run nísìnyí mo wá lọ sínú Suratul Baqara àbí mo fẹ́ sọ̀rọ̀ hajj mo wá lọ sínú Suratul Baqara màá wá kọ́ọ̀tù dèdè ibi tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ yẹn àyà tọ́lọ́run bá lẹ́kẹ́lá ti sọ̀rọ̀ yẹn tàbí kódà nínú àyà kan gan mo lè kọ́ọ̀tù ibì kan tó jẹ́ pé ó ṣe dèdè ní tí mo bá fẹ́ fi ṣẹ̀rí nínú àyà yẹn tí ìní káyà yẹn lódìdí tó yẹ pé dédé bí tí ó bá ṣe dédé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láti fi sẹ̀rí ńgbà yẹn ni màá mú jáde nínú áyà yẹn màá dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn so in tí gbogbo èèyàn ń ṣe ni in tó sì rìn ilẹ̀ ni eléyìí sì ló ṣe dédé mà kẹ́yìn wá nítorí pé mo fẹ́ lu ọ̀rọ̀ kan nínú áyà kan àbí mo fẹ́ lu ọ̀rọ̀ kan nínú kí wá ka odidi súrọ̀ súrọ̀ yẹn láti bẹ̀rẹ̀ dé parí eléyìí báyìí rèé ìfìlà káyàwó èèyàn ṣeré ni ìfìlà èèyàn ṣeré ìdààmú la èèyàn ni ọ̀tà kò mọ̀ bàjẹ́ sọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala rèé à ń kọ́ tẹ̀ dìde ń ta bá fẹ́ lù ẹ́ láti fi sẹ̀rí ń bẹ̀ náà láti fi sẹ̀rí a ní ka odidi Qur'an nítorí pé a fẹ́ lu bìkan nínú alukur'an láti fi sẹ̀rí fáwọn èèyàn a ò ní ka odidi sura tó pa fẹ́ lu bìkan nínú sura láti fi sẹ̀rí fáwọn èèyàn a ò ní ka odidi aya nítorí pa fẹ́ lu ibìkan nínú aya láti fi sẹ̀rí fún àwọn èèyàn dèdè bí ta bá fẹ́ lò tó jẹ́rìí náà láṣekẹ́ni òun lá kà fáwọn èèyàn láti fi ṣẹ̀rí bẹ́ẹ̀ ni hadith anabi sallallahu alaihi wasallam náà bá a ti ń ṣe náà rí ẹ wá wo ọ̀rọ̀ àwọn sálàfù náà sẹ pé yẹn ti clear pé bá a ti ń ṣe ń bi hadith anabi náà nìyẹn pé ní ta bá fẹ́ lù nínú hadith òun náà láṣẹ kìíní òun náà ibi tẹ́rì bá wà nínú hadith nínú mahalu shahid náà láka fún àwọn èèyàn pé eh, nínú tí ẹ̀rí wà lórí ọ̀rọ̀ yìí á fáwọn èèyàn ẹ ti torí pé ìgbà míì odidi hadith lè discuss ibi issues ibi mẹ́rin márùn-ún mẹ́fà ṣe ti máa ń sìn tó yẹ pé òun dẹ̀ ní kò ní ṣe pẹ̀lú nǹkan mọ́fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ tí yẹn bá ti ń sọ̀rọ̀ kalaman mawdu'iyan ọ̀rọ̀ tó ti ní ṣe pẹ̀lú mawdu'i kan in tó bá bá mawdu'i yẹn mú nínú ọ̀rọ̀ yẹn òun náà ni máa mú náà ni máa kọ́ ti máa fi ṣàlàyé nípàwọn yẹn nípa mawdu'i yẹn sẹ́tẹ̀nà tàbí mo fẹ́ sọ̀rọ̀ nípa zaka mo tẹ́tí ọ̀nà sáà máa yìí sí in tí máa fẹ́ lò ń bẹ̀ ni máa ṣe kí ni máa fi sẹ̀rí ẹ hadithu tó ń sọ̀rọ̀ nípa ìtàn bí Jibril ṣe wá láwòrán èèyàn láti wá béèrè nǹkan lọ́dọ̀ Ànábì ni mo náà ni ibẹ̀ ni máa ti dúró tó bá yẹ pọ̀rọ̀ ìmán ni mo fẹ́ lò mẹ́ ọ̀rọ̀ ìmán náà ni máa yọ nínú hadith yẹn dúdú àdìdì yẹn máa kọ́ ti ọ̀rọ̀ ànábì náà ni tó bá yẹ pọ̀rọ̀ ihsan náà mo fẹ́ lò máa sọ pé hadith yìí o báyìí báyìí ló ṣe wá o tó máa dẹ̀ ka ibi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ihsan níbi hadith yẹn máa dẹ̀ tó bá yẹ pọ̀rọ̀ ká ní mọ̀ tó tó mo fẹ́ lò máa kàn ka ọ̀rọ̀ tó ní bí Jibril lórí ọ̀rọ̀ kéèyàn ní mọ́tótó ẹ̀tí ọ̀nà sáà ìyìn ní ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ mọ́tótó wa mú hadith yẹn wá nísìnyí wá ka gbogbo ẹ̀dílẹ̀ àti bí títí ń sọ̀rọ̀ Islam àti títí sọ̀rọ̀ iman àti títí sọ̀rọ̀ ihsan nítorí pé mo fẹ́ sọ̀rọ̀ mọ́tótó nìkan màkà máa bá sìkò àwọn èèyàn jẹ́ tẹ̀tí ọ̀nà sáà so ẹ̀rí ní báyìí ẹ̀rí pé táfà ìbáfà yìí ṣe ń sọ ọ̀rọ̀ làákàyè lásán ni ọ̀rọ̀ ọpọlọ ni kì sọ̀rọ̀ tó ṣe déédéé mà bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn sálàfù náà afẹ́ ka afẹ́ lu ọ̀rọ̀ Ibn Taymiyyah ń nínú ìtẹ́bọ̀ tẹ̀sán ìlànà ìsìn dédé ibi tó bá fẹ́ ta bá fẹ́ lò nínú ìtìbọ̀ yẹn láti kí ni lákọ̀tì jáde nínú ìtìbọ̀ òun lákòtì fáwọn yẹn kété kí màá wá ka ìtìbọ̀ láti bẹ̀rẹ̀ dé parí tẹ̀sán ìlànà ìsìn gbogbo yẹn pátá tó yẹ pé wọ́n ń sọ̀rọ̀ ìmọ̀ bí wọ́n ṣe ń ṣe nìyẹn tó yẹ báyìí sìn so màá wá sì torí kí wọ́n fẹ́ lo ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ èèyàn nísìn màá wá play késẹ̀ tiẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí àti tó relevant àti tí ò relevant ẹ̀já bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ mẹ́jà fìlà káyàwó yẹn ṣeré lébàá yóò dáa ilé báyìí ò dáa lil asafi shadid kí n tó wá fi kún nínú kan tó wá ba inú jẹ́ ni pé afáyí náà rẹ ìgbà tá ń ṣe rọ́dù fún jàbàtà àdìjọ máa ń jòkó ni a máa ń kọ́ tọ̀rọ̀ jàbàtà ní táfà inú jòkó táfà ọmọ rẹ́rìn táfà náà ọmọ gbádùn ẹ̀ tá plé ọ̀rọ̀ jàbàtà tábàjí jàbàtà sọ báyìí nípa masala kan pé afẹ́jẹ́ káwọn èèyàn gbọ́n tí jàbàtà sọ ká tó ṣe rọ́dù lé lórí òṣìlúwù tá ń lò tá lò clear tí àwọn èèyàn fi rí ká ah, n ti ń sọ ń tòótọ́ kódà ń jọ tá n plé àwọn ọmọ mi dánadáná ń bẹnu wọn nkankan gbogbo ẹ̀ náà rí àkọ́ọ̀tì bẹ̀ náà ni torí pé afẹ́fẹ́ rinlẹ̀ pé ntafẹ́fẹ́ rinlẹ̀ tá fi kọ́ọ̀tù ọ̀rọ̀ ni pé àwọn ọmọ jàbátà oníjàgídíjàgan ni wọ́n ọ̀gá wọn fúnra wọn ló sì ròyìn wọn pé àwòkú wèrè ní àwọn ọmọ òun so pàyànpàyàn ń bẹnu wọn dánadáná ń bẹnu wọn ẹni tó ṣe kọ́ọ̀tì rí kọ́ọ̀tì ń bẹnu wọn nkankan so káyọ̀ yẹn lè ba àmọ́rú àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀rọ̀ ọ̀gá wọn náà lápìlẹ̀ láti fi tó ń ròyìn àwọn ọmọ rẹ̀ fúnra rẹ̀ sẹ́tún sáàmà ìsìn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so kọ́ wá di orí ìgbà tí ẹ gba ẹ̀rí bẹ̀rẹ̀ sí máa dún ẹni yìí náà nísìn báyìí pẹ̀lú àwọn ìsọkúsọ tí ń sọ kọ́ wá ní pé ẹ nítorí ẹ̀ ń kọ́ àwọn èèyàn tó bá ti ń play voice àwọn èèyàn kan ẹ sọ pé kan fún yín ní késẹ̀tì ẹ̀lú didi ìwọ náà tí ìwọ náà ń sọ̀rọ̀ àwọn èèyàn jàbátà àtàwọn ó sọ pé kí ìwọ náà lọ máa gbọ́rọ̀ ẹ̀lú didi a sì máa àti pé mo fẹ́ lo ọ̀rọ̀ ìṣẹ́jú mo fẹ́ lo ọ̀rọ̀ ìṣẹ́jú àyà bíi méjì mẹ́ta mẹ́rin ó ṣe wá di pé máa play cassette one and one hour thirty minutes ok nígbà tí n bá play cassette cassette one and one hour thirty minutes torí ọ̀rọ̀ ìṣẹ́jú méjì èmi tí mo máa fẹ́ ṣe tàlíkù awa mélòó ni kí n fi kún kọ́ máa jẹ́ three hours àbí àbí kọ́ máa jẹ́ two and a half hours kí kó lè sú àwọn èèyàn àbí pé mo kàn gbé odidi lecture àwọn yẹn wò pé àfa yẹ kàn play lecture gbùrùgbù kí lẹ fẹ́ sọ níbo lẹ fẹ́ lò ń bẹ̀ táwọn yóò béèrè ni pé níbo gangan lẹ fẹ́ fi ẹ kàn play odidi lecture yẹn kò bá làkà nígbà téèyàn kì í ṣe wèrè nígbé mo fẹ́ lú ọ̀rọ̀ ìṣẹ́jú márùn mọ̀ wá ń pè òdìdí lẹ́kṣọ̀ ṣàpáwọn èèyàn gọ́wọ́ pé àfàkìlẹ̀ yẹn káfà yọba yìí ẹ lọ sí ibi tẹ́ bá fẹ́ lọ àbí so ìtọ́là náà ń pe irú nǹkan báyẹn ṣe rí lára àwọn nǹkan tí mo rí títún ṣe àfà àti ń sọ̀rọ̀ yìí àtàwọn míì òun ni pé àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàìkẹ́kọ̀ọ́ èdè gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ ìmọ̀ bàlárọ̀ tó bá kọ́ ìmọ̀ bàlárọ̀ gẹ́gẹ́ mo ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ pé nǹkan tó kó bá àfà níbi ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí mo ṣàlàyé lórí ẹ̀ ni pé àfà ò kọ́ ní usulu tafsir ulumul quran òun ló fà tó fi ń tú alukur'an ní tukutu nísìnyí náà sìn ó tó ń hàn pé àfà yìí ò kọ́ ìmọ̀ tá ń pè ní ìmọ̀ balagha ẹni tó bá ni ọ̀nà ìjáàzúwà ká sí ọ̀rọ̀ ní ṣókí fún àwọn èèyàn kí ọ̀rọ̀ yẹn kó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ta ni ó jòkó tí ó ma gbọ́ lecture three hours níbo lèyàn ti ara yóò sún yẹn náà ṣẹ́tẹ́ sámáyẹ̀sì so ká sì wo ìṣesí àwọn èèyàn tá ń bá sọ̀rọ̀ ká má jẹ́ kí ọ̀rọ̀ náà bá sún wọn gbọ́ rí nínú àwọn nǹkan tó ń sallallahu alaihi wasallam ló jẹ́ pé wà bẹ́ẹ̀ nínú àwọn kan tí ó túmọ̀ sí pé èèyàn kútùbà ṣe dáadáa òun náà ni kútùbà rẹ̀ kéré kírun rẹ̀ gùn so nígbà tá a bá fẹ́ ṣerú nǹkan báyìí rè kí wọ́n play lecture one and a half hour kí n play lecture two hours nítorí pé mo fẹ́ lo ọ̀rọ̀ ṣẹ́jú méjì ń bẹ̀ àfà ẹjá bẹ̀rù ọlọ́run bá ẹ mọ̀já fi làákàyè àwọn tí làákàyè wọn ṣe bí ẹ ń kù díẹ̀ káàtó ẹ mọ̀já fi ṣeré fà torí kò sẹ́ni tí ó gbarú ọ̀rọ̀ yìí rè àfẹn tó yẹ sí pé làákàyè rẹ̀ ṣe bíi ẹ̀ díẹ̀ káàtó òun náà lóun náà máa gbọ́rú ọ̀rọ̀ yìí tí ọmọ rò pé a ọ̀rọ̀ gidi ni tí wọn bá ti gbérú ẹ̀ wá ẹni kan máa pílẹ̀ rẹ̀ lódìdí níwá jókòó tí wàá jókòó wàá jókòó wàá nàdá fa àsámà tó ní mo fẹ́ lú ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún mi ìráyè irú ẹ̀ mi ìráyè irú ẹ̀ ìjẹ báyìí sàtínà alhamdulilayi nahmadu àti àdúpẹ́ fún ọlọ́run bá eh, kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí gbogbo ẹ̀nà àjọ máa gbọ́ papọ̀ <laughs> nítorí pé mo fẹ́ lú ọ̀rọ̀ ìṣẹ́jú márùn kan tí ń bẹ ní tí ń bẹ ní ojú bóyá bíi bóyá bíi twenty five minutes eh, sixty twenty five minutes sixty seconds àbí twenty five minutes forty seconds to twenty seven minutes forty seconds nínú ọ̀rọ̀ níwà pé sàtínà alhamdulilayi àwọn kì í ṣe bẹ́ẹ̀ so eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ sí pé ó jẹ́ ìrújú ńláńlá tí àfáà yìí ń tàn káàkiri kò dẹ̀ sí nǹkan tó fà á ó di pé àfáà ti rí pé àṣírí ń tú òye bá ń sìn kíní yìí àfáà rí pé ó ń sàǹfààní gan fáwọn èèyàn pé ọ̀rọ̀ ẹni yìí gangan ni wọ́n gbé wá wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ òye bá ń sìn nǹkan sọ fáwọn èèyàn tí bá ń kọ́ ni pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba lórí tẹ́ǹkọ́ sí nǹkan tẹ́ni yẹn sọ gangan ni ṣé kìí ṣe pé ẹ ti gé ọ̀rọ̀ yẹn ní sẹ́yìn ẹ ti gé síwájú ẹ wá fa ibi tí èsì pé ẹnìyẹn sọ ráfà jáde fẹ́ pé ó sì ti ní ọ̀rọ̀ àràyé tẹ̀sán náà sàmàlì tó bá yẹ pé dèdè tó sọ gangan láì láì fún láì ní àyọkù òun náà nìkan tí ẹ pílè fẹ́ sí gbọ́ àwọn èèyàn alhamdulillah tí òun yẹn náà sì gbọ́ pé nǹkan tẹ́ ní í sọ rèé tó ṣe bá ní sì so eléyìí ló jẹ́ kó yẹ wa pé gbogbo àwa tá a bá ń sọ̀rọ̀ ẹja bẹ̀rù ọlọ́run ọba èsì bá ní sẹ́ mọ́jà mọ́ sọ kú sọ nítorí ìgbà tó bá ń pè ọ̀rọ̀ wa táwa náà bá wá rí i pé ẹgbà ń bà wá ẹgbà ìrí ń bà wá a mọ̀ wá kanra ń gbà yẹn kí ló tí wọn náà fi ń sọ̀sọ̀ kú sọ. wọn náà má sọ̀sọ̀ kú sọ torí pé o lè sọ̀sọ̀ kú sọ rèé káwọn yẹn máa wù ẹ̀ràn ẹ̀sìn ọlọ́run ọba ní ṣe bá ní sìn yìí tó ojúṣe gbogbo mùsùlùmí ni kó dáàbò ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ tó bá ti lè nímọ̀ nípa rẹ̀ tí ó ní máa sọ káwọn yẹn wá dákẹ́ nítorí pé kíni tí nítorí pé kí wọ́n subhanahu wa ta'ala máa yẹ̀yẹ́ kọ́rọ̀ ọlọ́ọ̀bà máa bàjẹ́ kẹ́sìn ọlọ́ọ̀bà máa dàrú nítorí interest ti ẹnìkan nítorí iyì ti ẹnìkan eléyìí báyìí nǹkan tí ò dáa ni kò sínú àwọn sálàfù umma yaruddu ba'duhum ala ba'di yaruddu ba'duhum ala ba'di wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń ṣe rọ́jù fúnra wọn nígbà tá a bá rí pé wọ́n sọ nǹkan tí ó takò ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wọ́n fi léyìí wọ́n fi ń ṣe ìfáà wọ́n fi ń ṣe ìdáàbòbò fẹ́sìn ọlọ́ọ̀bà kẹsìn ọlọ́ọ̀bà bá bàjẹ́ kẹsìn ọlọ́ọ̀bà bá àfáà tún sọ tí mo ní mo fẹ́ mú tí mo ní nǹkan bí nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ mú ní ọ̀rọ̀ tí mo play ní nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ta ti sàlàyé lórí ẹ̀yìn ẹ̀rì kí mo lọ́rọ̀ yẹn kún fún ọ̀pọ̀lọpọ̀ ìsọkúsọ tó yapa sí lànà al-sunnah wal jama'a tó lè ń ṣe báyìí insha Allah al-karim màá tún plé eré tí ó jẹ́ níta máa sọ̀rọ̀ lé lórí ní nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ àfá yìí tó lẹ́yìn rẹ̀ insha Allah al-karim màá ṣe ta'liq lórí ọ̀rọ̀ yẹn màá dẹ̀ ṣe rọ́dù fún ọ̀rọ̀ yẹn raddan ilmiyan ní rọ́dù tí ó ṣe dédé ìmá so abẹ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kí ọgbà ilé ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa so kọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala kó dẹ̀ fi sínú mawazinu hasanatina kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rí ẹnìkọ̀ọ̀kan wa ọlá ìjọ bismillah Naam ọ̀rọ̀ àfá náà ni a ti gbọ́ yìí ṣùgbọ́n fún àǹfààní kí a lè tún tún gbọ́ dáadáa kí ó lè clear sí wa dáadáa bóyá gbígbọ́ta gbọ́ lẹ́ẹ̀kan yìí alìmé ti gbàgbọ́ yẹ̀ tó dáadáa bí báyẹ̀ lómi bóyá gbólóǹkà àbí méjì jábọ́ ma lọ́wọ́ so inshallah kẹrin ma tún tún play ni mò ń fèsì so Ah, torí pé máa ń ṣẹlẹ̀ ńgbà mí tí wọ́n bá gbọ́rọ̀ báyìí kọjá pé bóyá ọ̀kan rọra ṣeré lọ ní ibi gbólóhùn kan sí méjì kí wọ́n wá rò pé àwọn sọ bẹ́ẹ̀ tí ò sì ní mọ̀ pé ọkàn wọn ló ti kúrò ńbẹ̀ nígbà yẹn tòtá bá tún wá pè rẹ̀ lẹ́ẹ̀kejì yìí tó yóò lè jẹ́ kí ó yí àwọn èèyàn nítorí ẹ̀rí anabi sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tá a rí kọ́lọ́dà anabi ni pé anabi a máa para ọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta ń gbà mí wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta fáwọn sọ̀hábí anábì sallallahu alaihi wasallam ẹni tó gba hadith wọn àwọn sọ̀hábí anábì yóò sọ pé anábì sọ lẹ́ẹ̀mẹ́ta nǹkan tó máa ń fa ni pé kí ọ̀rọ̀ yẹn kó lè rìn lẹ̀ dáadáa ní inú ọkàn àwọn èèyàn káwọn yẹn lè gbọ́ lágbọ́ yìí so inshallah máa pè rẹ̀ lẹ́lẹ́kejì kí a lè gbọ́ dáadáa kí n tó bẹ̀rẹ̀ tàìlì pẹ̀lú ọ̀rọ̀ yẹn bismillah. wọ́n rí ẹ̀ Naam. Uh, alhamdulillah. Uh, náà ni a ti gbọ́ lẹ́nu àfá tí ó ń sọ̀rọ̀ yìí. Ẹ̀rìkẹ́ mo ní máa gbá sí tó pẹ̀lú kí n kà máa play voice àfá yìí sí etí gbọ́ wa. Mi ní dárúkọ àfá yẹn. So, gbogbo ẹnikẹ́ni tó bá ma ohun àfá yìí yóò ti mẹ́ni So, ti yé báyìí sí. So, ibi tí ìgígẹ́ ọ̀rọ̀ tí mo plẹ̀ sí ti gbọ́ wáyé gbogbo ẹnikẹ́ni tí ó bá bùkátà láti ma kí ni ó jẹ́ àgbọ́yé tó correct lórí ìgígẹ́ lórí abala alákọ̀ọ́kọ́ nínú ìgígẹ́ tí mo plẹ̀ yìí kò kí ó gbìyànjú àti wá ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí mo ti ṣe sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí gangan so mo ti ṣàlàyé àwọn ìyẹn so eléyìí mo fẹ́ ṣàlàyé nísìn inshallah kerim òun náà ni eléyìí tí ó jẹ́ abala ìgbẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí eléyìí tí afa fi hàn ilẹ̀ wípé nǹkan tí Quran ń sọ alukur'an ń pèpè sí ni pé nígbà tí àwọn oníbídà tó bá ń sọ̀rọ̀ tí ó tako tó máa ń sọ̀rọ̀ bídà nìkan ni àgbọ̀rọ̀ jòkó tì wọ́n tó tán bá ti ń sọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ bídà yẹn a lè máa jòkó máa gbọ́ wá sí wọn lọ́jọ́ pé tí wọ́n fi máa sọ ọ̀rọ̀ míì ti ń sọ ganu àfáàfáà gùn láti lè emphasize ọ̀rọ̀ yẹn so

èyí bá ń sìn so pé nǹkan tí Al-Qur'an ní pèpè sí náà nìyẹn so bóyá ká tún tún gbọ́ dáadáa so bóyá ká tún tún gbọ́ dáadáa mo tó mo fẹ́ kí ẹ kẹ kẹ mo fẹ́ kẹ fura sí àti ibẹ̀ yẹn ibẹ̀ yẹn gan níbi tí mo fẹ́ lò so mo fẹ́ kẹ fura sí dáadáa kẹ lè gẹ́ẹ̀tì pọ́ǹtì mi ibi tí mo fẹ́ lò gangan nìyẹn ibi táwa ti ń fi rinlẹ̀ wípé tí àwọn oníbídà bá ti ń sọ ọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ bídà àwọn àlejò kó ká máa gbọ́ ọ̀rọ̀ wọn tí bá ní sin so ẹ tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí bismillah naam bismillah ẹ̀jí ká gbọ́ lẹ́ẹ̀kan Thank you. alhamdulillah sọ́yẹ́rì pé nǹkan tí a bá fi rìn ilẹ̀ náà ni pé tó bá ti wá ń sọ̀rọ̀ mí tó yàtọ̀ fún ọ̀rọ̀ kúfù ó lè ṣe kíni yìí àwọn èèyàn dáhùn náà pé ó lè jòkó tì wọ́n nǹkan tí Al-Qur'ani wí náà nìyẹn tó ti bá yín sìn so ẹni tó bá mọ ìsọ̀rọ̀ àfáà tó máa ń ṣe nìyẹn tó bá fi fẹ́ fi rẹ̀ tó sì fẹ́ kárí àwọn èèyàn along àti tó fi ń ṣe kíni yìí ẹ̀rẹ́ sọ àwọn èèyàn àbáhùn parí ẹ̀ pé ṣe nǹkan tí Kùránì wí náà ni pé tí wọ́n fi máa sọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ kúfù yẹn tó bá ti wá ń sọ̀rọ̀ míì so tó yàtọ̀ fún ọ̀rọ̀ kúfù yẹn ó lè ṣe kíni yìí lè jókòó tí wọ́n ẹ̀ tí kúránì sọ náà àbí tí kúránì sọ náà kọ́ yẹn ọba jáde kọ̀ sọ nǹkan kan so ìtumọ̀ rẹ̀ ni pé ó túmọ̀ sí pé àwọn kèfèrí báyìí ń yìí so a lè máa jòkó gbọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n bá ti sọ̀rọ̀ kófòrò tí bá ń sìn bẹ́ẹ̀ làwọn ní bídá náà rí a lè máa jòkó gbọ́ lẹ́kṣọ̀ wọn nígbà tí wọ́n bá ti sọ̀rọ̀ bídá àmà tó wáyé kún sọ nǹkan míì tó so síwájú kí n tó máa ṣàlàyé àwọn ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí àkíndẹ̀ tó máa ṣàlàyé manhajú alì sunnah wal jama'a lórí ọ̀rọ̀ yìí sọmọ kan fẹ́ jẹ́ kí gbogbo wa náà kí agbàgbọ́yé ọ̀rọ̀ yìí dáadáa agbàgbọ́yé ọ̀rọ̀ yìí dáadáa eléyìí tí ọ̀rọ̀ yìí tó ń túmọ̀ sí òun náà ni pé tá a bá rí àwọn ṣíà ń sìn nǹkan tá a fa ń sọ fún wa nìyẹn tá a bá rí àwọn ṣíà ń tí wọ́n máa ṣe pẹ̀lú Abubakar ní Siddiq tí wọ́n máa ṣe pẹ̀lú Umar ibn Khattab tí wọ́n máa sọ̀rọ̀ nípa àkídà àti manhaj wọn yẹn tó bá yẹ pọ́rọ̀ fíkì ni wọ́n sọ a lè máa jòkó sí lẹ́kṣọ̀ àwọn ṣíà nígbà tá a máa ń tìjì fíkì abẹ́ẹ̀kọ́ ni so a lè máa jòkó sí halqa àwọn khawarij tó bá ti ń sọ̀rọ̀ fíkì àbá ń sọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà khawarij wọn ṣe ẹ̀ àwọn onísúfí alèmọ́ gbọ́ lẹ́kṣọ́ wọn tó ṣe bá ní sin yìí so nígbà tí wọ́n bá ti máa sọ̀rọ̀ súfí wọn so alèmọ́ gbọ́ lẹ́kṣọ́ wọn irú jàbátá náà ní sin náà tó náà bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ manhaj àtọ̀rọ̀ àkídà rẹ̀ so alèmọ́ gbọ́ lẹ́kṣọ́ rẹ̀ torí pé kí tó fi máa sọ̀rọ̀ míì bàbá ṣe fà yẹn tó ṣe bá ní sin yìí so bàbá ti wá ń sọ̀rọ̀ míì láwọn mọ́ta ṣe kí so wọ́n bá ti ń sọ̀rọ̀ pé wọ́n bá ti ń sọ̀rọ̀ mére tó wàá mọ̀tí kíni yìí a mọ̀ jòkó tì wọ́n so tó bá ti ọ̀rọ̀ ilé ibà yìí rè nǹkan tá a fà fẹ́ fàyọ̀ ń bẹ̀ náà nìyẹn so pé nǹkan tí Qur'an ń sọ náà nìyẹn pé kété pa àlè gbọ́ lẹ́kṣọ̀ wọn kété pa àlè gbọ́rọ̀ wọn sẹ́tún ní àmáyé sìn tó bá ti ń sọ̀rọ̀ mí so kí wàá ní manhaj ahli sunnah wal jama'a lórí ọ̀rọ̀ yìí so lẹ́yìn ìgbà tá a ti mọ nǹkan tí afa fẹ́ fi rin lẹ̀ nínú ọ̀rọ̀ tí afa sọ yìí manhaj ahli sunnah wal jama'a eléyìí tí kò sí èméjì ń bẹ tí ó dẹ̀ rújú lọ́dọ̀ gbogbo àwọn àfáà sunna nítorí pé alu sunna wal jamaa ní àwọn usul wọ́n ní àwọn ìpìnlẹ̀ eléyìí tí wọ́n rìn lórí ẹ̀ eléyìí tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ìkan nínú àwọn alu sunna wal jamaa ó gbọ́dọ̀ kọ́ àwọn ìpìlẹ̀ yìí ó gbọ́dọ̀ mọ̀ ó sì gbọ́dọ̀ máa rìn lórí ẹ̀ tí ò gbọ́dọ̀ jáde kó lórí àwọn ìpìnlẹ̀ yẹn ó gbọ́dọ̀ lórí àwọn ìpìnlẹ̀ yẹn tí ò jáde kúrò ń bẹ̀ so àwọn àfáà àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùpèpè sí ìlànà alùsùnà jama'a so wọ́n ti wá kọ oríṣiríṣi àwọn tírà tọ́pọ̀ rẹpẹtẹ láti mọ ìlànà alùsùnà jama'a nínú àdìsọ́kàn ni nínú manhajù ni àti ní gbogbo àwọn àlámọ̀rí ẹ̀sìn ìlànà àlùsúnà tó jama'a fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ìlànà àlùsúnà tó jama'a wọ́n ti sàlàyé àwọn ìlànà tó yàtọ̀ sí ìlànà àlùsúnà tó jama'a wọ́n ti sàlàyé kí yẹn lè bá sá fún àwọn ìlànà yẹn kí yẹn lè mọ̀ kí yẹn lè bá má kó sí àwọn irú àwọn ìlànà yẹn tó ṣe bá ń sìn so gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ìlànà àlùsúnà jama'a irú ẹni báyìí gbọ́dọ̀ gbàgbọ́ yìí kí làwọn jama'a nínú àwọn usulu nínú àwọn tíra tí wọ́n kọ nípa usulu ahli sunnati wal jama'a nínú wọn ni tíra tí ó gbajúmọ̀ dáadáa ni tí imamu ahli sunnati wal jama'a tí wọ́n kọ alimam ahmed bin hanbal abu abdillah kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kí ọba wa kẹ́ wọn kọ́ ọlọ́ba kó ṣe ikú ní sinmi fún wọn ọlájọ́ kan sọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ́ ọlọ́ba kó bá fi wọ́n sínú ọgbà jannah usulu sunna imam ahmed nínú àwọn tíra tí wọ́n kọ láti fi ma láti ṣàlàyé ìlànà alùsùnà pẹ̀lú jama'a ni nínú ẹni sharh sunna al-imam al-baghawi nínú ẹni ó wà nínú ẹni kẹ́ntọ́ wá fẹ́ ma ìlànà alùsùnà pẹ̀lú jama'a nínú ẹni asùnà tó lè kọlal tó yí bá yín sìn yìí nínú ẹni ó wà nínú ẹni sharh sunna al-barbahari nínú ẹni ó wà so nínú ẹni asùnà al nínú ẹni ó wà tó bá yín sìn nínú ẹni sharhu usuli i'tiqadi ahli sunna ti al-imam al-lalaka'i nínú ẹni ó wà nínú ẹni al-ibadatan al-kubra wa sughra titi ibn battah al-ukhdhuri so nínú ẹni ó wà so wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ gidi gan bẹ́ẹ̀ nínú àwọn tíra tó yẹ pé àwọn olùmọ̀ ti kọ́ rẹpẹtẹ láti ma usulu ahli sunnati wal jama'a tí a usulu sunna al-imam ahmad rahimahullahu ta'ala ìgbà tó ń sọ̀rọ̀ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ká máa ti àwọn oníbídà yìí so nǹkan tí alimam ahmed fi rinlẹ̀ nínú usulu ali sunnah wal jama'a wọ́n jẹ́ pé wáyé pé wọ́n ni wà áàdìhì usulu lazimatu allati man taraka minha khoslatan lam yu'min biha wa lam yaqbalha lam yakun min ahliha wọ́n lè léèlà àwọn ìpìnlẹ̀ tó jẹ́ ọ̀ranyàn àwọn ìpìnlẹ̀ tó tí ó sì gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ò sí nínú alùsùnàtì wal jamaa ni ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ man taraka minha khasla ẹni tó bá fi ẹyọ kan nílẹ̀ tó bá fi ẹyọ kan lẹ̀ nínú àwọn usulu tá a fẹ́ ka yìí Imam Ahmad fi kàn sí òdì níbi fifty nínú usulu so irú ẹni báyìí rèé tó bá fi lè fẹ́ ẹyọ kan lẹ̀ kò nígbàgbọ́ sí kò gbá wọlé irú ẹni bẹ́ẹ̀ ò sí nínú alùsùnàtì wal tarkul julusi ma'a ashabil ahwa gbígbéjù sílẹ̀ ìmá jòkó ti àwọn oníbídà ìmá jòkó gbọ́rọ̀ àwọn oníbídà ìmá jòkó gba ìmà lọ́dọ̀ àwọn oníbídà ìmá jòkó tì wọ́n láti máa gbọ́rọ̀ ìsìn lẹ́nu wọn nínú usulu alìsúnà tí ó jẹ́ máa ní pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ alìsúnà gbẹ́ni tó bá fẹ́ jẹ́ súnni tó bá fẹ́ jẹ́ sálàfí ó gbọ́dọ̀ máa jìnà sí àwọn nǹkan yìí ó gbọ́dọ̀ gbé ìjòkó yìí jù ẹsẹ̀ ọ̀rọ̀ wọn fi sọ̀rọ̀ yẹn ìgbà tán sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ usul sunna yẹn wọ́n ní wa kullu bid'atin fahiya dalalatun gbogbo bídíà pátápátá ànú ni wa tarkul khusumati wal julusi ma'a ashabil ahwa nínú usul sunna ní ọwọ́ bẹ̀rẹ̀ wa tarkul julusi wa tarkul khusumati wal julusi ma'a ashabil ahwa nínú lànà al-sunnati wal jama'a ni pé a máa ń gbéjù sílẹ̀ ìmọ̀ ṣe ìfáǹfà pẹ̀lú àwọn oníbídà wàljúlúsì máa asáhábì àhwà ìmá jòkó tí wọ́n láti máa gbọ́rọ̀ lẹ́nu wọn ìlànà alùsùnà tí olùjẹ́mà ni pé ìyẹn máa ń jìnà sí nǹkan ìyẹn máa ń gbé nǹkan ẹ̀jù sílẹ̀ ni ìyẹn máa ń gbé nǹkan ẹ̀jù sílẹ̀ ni na'am eléyìí báyìí òun náà nìkan tí alimam ahmed rahimallahu ta'ala tán fi rìn nínú tíra lórí ọ̀rọ̀ yìí nígbàtán ṣe ṣáhù usuli sunna wọn ṣáhù eh, usuli sunna títí sheikh sa'id raslan mujallad méjì ni two volumes volume méjì ni wọ́n fi ṣe ṣáhù usuli sunna so ní volume alákọ̀ọ́kọ́ ní page two hundred and eh, eleven page two hundred and eleven ní volume alákọ̀ọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé tarkul julusi ma'a ashabil ahwa nígbà tí wọ́n mẹ́rin wá lórí pé èèyàn gbọ́dọ̀ máa jòkó ti àwọn oníbídà èèyàn gbọ́dọ̀ máa jòkó tí wọ́n agbọ́dọ̀ máa jòkó gba ìmọ̀ látọ̀dọ̀ wọn ìgbà tí wọ́n mẹ́rin wá aya alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wá òun náà ni aya tó nù suratul nisa tí a fa yìí sí lò وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم آية يعني آية لا أقوى مموا سوتي يبا ينسي لوري لو láti fi ṣẹ̀rí lórí ìpínlẹ̀ yìí takul julusi ma'a ashabil ahwa àyà yìí ni wọ́n mú wá tó yé báyìí sìn tí ẹ bá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí mo ṣe lórí èyí jẹ́ ọ̀rọ̀ yìí ẹ rí i pé ìgbà tí mo fẹ́ máa ṣàlàyé àyà yẹn lórí wípé kìí ṣe kìíṣe kèfèrí nìkan ni a máa ń lo ara yìí fún mo ti mú ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ abdulhaq tó ń sàlàyé pé àyà yìí rèé àwọn oníbídà náà wọ́n ti kó sínú àyà yìí àwọn oníbídà náà wà nínú àwọn tá a máa lo àyà yìí lé lórí títí di ọjọ́ gbẹdẹ kìyàmà gbogbo àwọn tó ń dára dálẹ̀ sínú islam tó ń dára dálẹ̀ sìn wọ́n jẹ́ oníbídà lọ́jọ́ gbẹdẹ kìyàmà gbogbo pátá la lo àyà wọ́n ti kó sínú àyà yìí wọ́n àwọn tá lo àyà yìí lé lórí tí alimamu al-Qurtubi rahimallahu ta'ala tán fèrè ìrìnlẹ̀ nínú tafsiru wọn so tí bá ń sìn so ilé báyìí dẹ̀ ní nǹkan tí àwọn salaful umma tí wọ́n rìn lórí ẹ̀ kódà gan alimamu al-Baghawi rahimallahu ta'ala nínú shafu sunna wọn nǹkan táwọn náà fi rìnlẹ̀ ní kódà àwọn náà kọ́lá wọn gbé wá wípé ìjìmáà ni gbogbo ẹ̀rọ àwọn sọ̀hábà kò lórí ẹni tí wọ́n sì rìn lórí ẹ̀ nìyẹn inshallah kẹ́rì máa padà ka ilé náà sí etí gbọ̀wá nígbà tí ó bá tó àsìkò tó mọ́ka fi ilé ìbáyìí mo fi ṣàlàyé eléyìí ni. ayé ẹlẹ́ẹ̀kejì tí sheikh Sa'id Raslan wọ́n mú wá láti fi ìpìnlẹ̀ yín rinlẹ̀ nítorí pé gbogbo ìpìnlẹ̀ alùsùnà tí wal jamaa pátá ló ní ẹ̀rí nínú àwọn nínú quran àti nínú sunna Nabi sallallahu alaihi wasallam náà ti fa àwọn usulu yíyọ ẹgẹ́ bá ṣe máa ń fa àwọn qawaid al-usuliyya bá ṣe máa ń fa àwọn ìpìnlẹ̀ òfin usul tá a máa fi ma usulu àwọn ìpìnlẹ̀ ìdájọ́ fiqh. alhamdulillah yahdikum Allah wa yuslih balakum ẹgẹ́ bá ṣe fàáyọ inú al-Qur'an àti sunna wọ́n pé ibẹ̀ náà ti ń fa àwọn ìmọ̀ yíyọ rí báyìí sìn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fa àwọn ìpínlẹ̀ alùsùnà wal jamaa yọ nínú alkọ̀án àti nínú sunna anabi sallallahu alaihi wasallam níbẹ̀ ni wọ́n ti mú àwọn ìpínlẹ̀ yìí jáde kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe islam tọ́jọ́ ta nabi àtàwọn sọ̀hábà tó fẹ́ ṣe islam tá nabi àtàwọn sọ̀hábà gbé wá tí ń pè ní alùsùnà wal jamaa sòrò ẹni báyìí rè àwọn ìpínlẹ̀ yìí ló gbọdọ̀ wà lórí ẹ̀ wọ́n wá fa yọnú alkọ̀án àti nínú sunna sọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí bàbá mú wá lórí nǹkan yẹn òun náà náà fi ó wà nínú nù àyà tí wọ́n ṣe mú wáyé tó ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni àyà ti sọ́rọ̀tù nìsàn yẹn náà nìjàre òun náà ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ wọ́n ni yadkhulu fi hadhihi al-aya yadkhulu fi hadhihi al-aya kullu muhdithin fi ddin sheikh sa'id raslan so gbogbo àwọn tó wá ti jẹ́ aládàádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ti kó sínú àyà yìí wa kullu mubtadi'i gbogbo àwọn oníbídà àyànyàn gbogbo wọn gbogbo wọn wọn kó sínú àyà yìí kọ̀bá àjẹ́ bídà tó gbé jáde kó nu islam ni o kọ̀bá àjẹ́ lè tí ò gbé jáde kó nu islam náà fi ní kullu mubtadi'i gbogbo oníbídà gbogbo oníbídà àyànyàn wọ́n ti kó sínú ọlọ́wọ́ bá lẹ́ gbọ́dọ̀ jòkó pẹ̀lú wọn yẹni tarkul julus hatta yakhudu fi hadithin ghairi innakum idha mithluhu títí wọ́n fi ma sọ nǹkan ní ìtọ́yàtọ̀ fún bídá àwọn tó ṣe bá ń sìn eléyìí ò túmọ̀ sí wípé àti tí wọ́n fi ma tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn mi ìyẹn ni pé tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi kú lórí bídá tó ṣe bá ń sìn ìgbà wo máa gba ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn ìgbà wo máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà tó bá ti di pé wọ́n ti kúrò lórí bídá ni tó ti báyìí tán ti yí padà so ilé ìbáyà àmọ́ àwọn ẹ̀ríwá láti fi ilé ìbáyà rinlẹ̀ dáadáa na'am lẹ́yìn rẹ̀ rí wọ́n wà fi hadith sahih anin sallallahu فإن الرجل يأتيه وهو يحسب أنه مؤمن فما يزال به حتى يتبعه مما يرى من الشبهات حديث أبو داود نوبي نو سنن وبين الإمام أحمد رحمه الله تعالى أو أنا بجاد إنه المسند لا تيودو حميد ابن هلال عن أبي الدهماء عن عمران بن حصين لا تبنوتي بجاري Ah, Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ sọ̀háhà hadithi wọ́n hadithi lálàáfíà inú sahihul jami' anábi ni man sami'a minkum bi khuruji dajjal gbogbo ẹnikẹni tó bá gbọ́nu yí pé dajjalu ti jáde falyanna an masata'a anábi ni kíwẹ́ ni bẹ́ẹ̀ kọ́ yà tètè jìnà sí kó jìnà sí dajjal bó bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ni kó ṣe jìnà sí tó yẹn ni pé gbogbo ẹnikẹni tó bá lágbára láti jìnà sí dajjal ní agbára tó tóbi lágbára tó pọ̀ tó ní ìkápá láti jìnà sí tefetefe tí ó wá lo gbogbo agbára yẹn bó ṣe lágbára tó ń láti jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ṣàṣètò torí pé mọ́sítàtọ̀ àbẹ́yẹn bá ṣe lágbára tó ló ṣe gbọ́dọ̀ jìnà sí tó tánàbí sọ nìyẹn fàyínà rọ́jú la tí ì ibi tó léwu sí ni pé anábì ní àárín inú àwọn èèyàn tí ó mọ̀ wá bá dàjáàlì wàhúwa yahsabu annahu mu'minun tí ó dẹ̀ máa rò pé mu'minin lòun tí ọkàn rẹ̀ ó balẹ̀ pé ìmánì dúró sínú ọkàn òun gbogbo àwọn òṣèlú àlè súnà pẹ̀lú jama yé òun ìmọ̀ ń bẹ lára òun àárín inú àwọn èèyàn tí yọ́ gbàtàjẹ pẹ̀lú nǹkan báyìí tí ọmọ wa bájà jáde fàmáyà záàlù bíhì kọ̀ wá ní máa yẹ kò ní máa gbòyọ́ ọmọ wa bá dàjà yóò lòun ṣe nìkan ọ̀ṣẹ̀ pẹ̀lú dàjà yóò lòun fẹ́ fọ̀nà máa dàjà yóò lòun fẹ́ sàlàyé súnà fún dàjà tí ọmọ wa bá kò ní yẹ ní gbò lórí sisi hàtà yẹ tẹ̀bí àhùn tí tí ó fi padà tẹ̀lé dàjà mímá yàrá mí lọ́dọ̀ dajjal yóò rí àwọn ìrújú kan lọ́dọ̀ dajjal sẹ́pọ̀ òun wá lé pé òun fẹ́ sàlàyé súnà fún dajjal ni ó gbára lé pé alhamdulillah yìí máa ń bẹ òun gbọ́ súnà yìí òun lè máa jòkó ti àwọn ẹni wọ̀nyí kò sí kankan òun mọ bóun ṣe lè tóun bá ti tẹ̀yìn bá ti sọ kúsọ èmi màmá ti gẹ́ẹ̀tì <laughs> ìwọ gẹ́ẹ̀tì tó ti yé báyìí sìn so àwọn sálàfò kì í ṣe bẹ́ẹ̀ àwọn tó nímọ̀ jù ọ lọ àwọn tásìkò wọn dáa jù ọ lọ àwọn tó yẹ sí pé wọ́n nípa ayọ̀ ọlọ́run ọba jù ọ lọ wọn kì í ṣe kíni wọn kì í ṣe irú ẹ̀ kán gbàtàn jẹ pẹ̀lú ara wọn ní tí bá ń sin so torí pé nǹkan yẹn rí nǹkan tó lè bẹ̀ sí wọn jẹ́ ni so eléyìí ó ní ẹ̀rí nínú hadith tó fi wáyé pé àléyàn máa ń jòkó sí ìjòkó gbogbo àwọn tó bá jẹ́ onírújú tán bá lè da ìrújú síyàn tán bá lè da ìrújú lẹ̀ fún yàn nínú ẹ̀sìn ni so kéèyàn lè lálàáfíà nínú àdìsọ́kàn yàn kéèyàn lè lálàáfíà nínú orí yàn nám èèyàn máa ń jìnà sí wọn ni èèyàn máa ń jìnà sí wọn ní jàre ọ̀dà kí mo ṣe mistake mẹ́rin so èèyàn máa ń jìnà sí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n ń fọ́n ìrújú káàkiri tó yẹ pé ìrújú wọn lè kó báyàn nínú ẹ̀sìn tó lè da ẹ̀sìn rú mọ́yàn lọ́wọ́ èèyàn ń jìnà sí wọn láti lè jẹ́ kí ẹ̀sìn yẹn lálàáfíà kí òròrí yẹn lè lálàáfíà so yíba yìí sìn so nínú àwọn ẹ̀rí tààtù mú wá lórí ẹ̀ ìgbà tí àfáwà Ibn Battah rahimahullahu ta'ala tí wọ́n ń ṣe ta'liq tí wọ́n ń sọ̀rọ̀ lórí lórí hadithu yìí nínú al-ibanatul kubra bàtán sọ lórí hadithu yìí wọ́n ní hadha qawlu rasuli sallallahu alaihi wasallam wọ́n lè ní ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó fi ń kìlọ̀ fún wa nípa ìmá lọ jòkó àbí ìmá lọ bá àwọn tí wọ́n bá jẹ́ onírújú ilé mo fọlọ́n bá bẹ̀ ọ́ kọ́lọ́n kọ́ bá mi là ọ́ kọ́lọ́n kọ́ bá mi là ọ́ ya ma'ishara al-muslimin ẹ̀yin ìjọ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí mo ń ké mo ń ké kọ́lọ́n bá lè kẹ́lá kọ́lọ́n mi sọ yín la yahmilanna ahada minkum husnu dhannihi bi nafsihi ẹ má jẹ́ kí ìní confidence nínú ara yín ẹ má jẹ́ kó gbé ẹnì kọ̀ọ̀kan yín ìfẹ̀míbalẹ̀ lórí ara yín ìní zọ́nà tó dáa pẹ̀lú ara yẹn pé alhamdulillah lọ́n ti ní kẹsìn yé mi gbogbo àwọn òṣùrù yìí ló yé mi kí lèyìn kí ló ní bídà kan fẹ́ sọ tó lè kóòrù jú bá mi ẹ kí nǹkan yẹn gbé yín mò ń bá bẹ̀ yín ẹ kí nǹkan yẹn gbé yín wà máa áhìdá min ma'rifatihi bi sihhati madhhabihi gbogbo àwọn nǹkan tó ti mọ̀ nípa ara rẹ̀ pẹ̀lú pé mazhabu òun manhajù òun lálàáfíà ẹ má jẹ́ kó tàn yín jẹ ala al-mukhatarati bi dinihi kọ́ wa lọ ẹ kó tàn yín jẹ débi tẹ́ẹ̀fì máa fi ẹ̀sìn ara yín wéwu ẹ má jẹ́ kí nǹkan yẹn kó tàjẹ́ báyìí láti máa fẹ̀sẹ̀ ara yín wéwo fi mujalasati ba'di ahli hadhihi al-ahwa pẹ̀lú kẹ́ ẹ lọ máa jòkó ẹ má jẹ́ kí nǹkan yẹn kó yín ní tọ́mà kó tàjẹ́ báyìí débi pé ẹ máa fẹ̀sẹ̀ ara yín wéwu pẹ̀lú kẹ́ lọ máa jòkó ti apá kan nínú àwọn tí ìfẹ́nu ń bẹ pẹ̀lú wọn àwọn oníbídà fayaqul téèyàn máa sọ fúnra rẹ̀ wípé وداخله لأناظره من ولطه نترك مفلو باشي مناظرني مفلو سلايه رفوني مفلو سي قمت الحجة فوني مفلو سي مناقشة قلويني الحمد لله الله نكي سنة يوا الحمد لله منهاج ميدا اما جكين كان يكوتا جمع باني ديبه أو لأستخرج منه مذعبه so àbí mo fẹ́ lọ yọ́kù ònú mazhabu rẹ̀ ni so ìròyìn tí ìlànà tí ń rìn yẹn mo fẹ́ lọ yọ́kù ònú ẹ̀ ni فإنهم يعني الإمام بن بطة رحمه الله تعالى واني تركوا واني بدع يعني أهل الأهواء تركوا واني بدعري أشد فتنة من الدجال فتنة وان وقوا بايا نواسين تأجو تي دجال لو ìdá ẹ̀sìn wọn rú ojú ti dajjal lọ fa innahum ashaddu fitnatan mina dajjal àwọn wọ̀nyí burú ju dajjal lọ so yíba nísìn so alimami ibn Battah rahimahullahu ta'ala àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ààrin nínú al-Ibaratul Kubra ní mujalladu ẹlẹ́ẹ̀kejì page 469 títí dé page 475 òun náà fi discuss ọ̀rọ̀ yìí níbẹ̀ kódà alimami ibn Battah wọ́n tún mú ọ̀rọ̀ wá nínú nínú al-Ibana yẹn bákan náà wọ́n ní fa innahum fitnatan min ad-dajjal fitna wọn burú ti dajjal lọ وكلامهم ألصق من الجرب وكلامهم ألصق من الجرب kódà gan a ọ̀rọ̀ لمن ينيمي máa lẹ̀ mọ́yàn ní ẹ̀mí لمن bí àìsàn àìsàn járọ̀bù sí máa ń lẹ̀ mọ́yàn lára lọ tí ò ní fìyàn lẹ́yìn ọ̀rọ̀ wọn máa ń lẹ̀ mọ́yàn ní ẹ̀mí bẹ́ẹ̀ lọ tí ó èèyàn máa gbé káàkiri bẹ́ẹ̀ wà ahraqu lil qulub min al-lahab ọ̀rọ̀ wọn a máa jó ẹ̀mí a máa jó ọkàn ju bí iná ṣe lè jó nǹkan lọ ó lè jó yàn ó lè kó parun bá yàn ju bí iná ṣe lè kó parun bá nǹkan lọ wa laqad ra'aytu jama'atan minan nas al-imam ibn Battah ní mo fojú ara mi rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn kan báyìí jama'atan minan nas àwọn tí yìí ṣe díẹ̀ nú àwọn èèyàn ni mo fojú ara mi rí kanu yal'anunahum ibi tí wọ́n lè lórí àwọn oníbídí àdé kódà àwọn máa gbé àwọn oníbídí àṣepè ibi tí wọ́n lè dé kanu yal'anunahum wọ́n máa làánà àwọn oníbídí wàyẹ subúnahùn wọ́n máa bú àwọn oníbídíà tán kaka kankan lórí àwọn oníbídíà gan fàjálà súhùn wọ́n bá bẹ̀rẹ̀ sí máa jòkó tàwọn oníbídíà tó ti bá ṣe lórí àwọn oníbídíà tó yìí àlàáṣẹ bíi lílì nǹkan lórí pé a fẹ́ tako wọn ni a bá wọn fà á a sì kí ni àwọn tí ń lè máa wọn fídíà tán tán bú wọn tán láàánà wọn mo rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bẹ́ẹ̀ tó yẹ pé ibi tán lè dé lórí àwọn fídíà bá ń ṣe pẹ̀lú wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí máa jòkó kí ṣe àwọn oníbídíà wọn ní kí ló dé wọn ní tó kọ́ àwọn fẹ́ máa tako wọn ni wà rọ́dì àléyìn wọn náà fẹ́ máa ṣe rọ́dù fún wọn ni gbogbo gidi táwọn oníbídà bá wà àbàwọn náà tán bí owó ẹyẹ ìṣó bẹ́ẹ̀ ẹjẹ́ àlọ́bá wọn ṣe ní kọ́ọ̀sì ẹjẹ́ àlọ́bá wọn ṣe kí wọ́n mọ̀ ní ṣe bẹ́ẹ̀ famazalat bihim wa khafiyul makri ọ̀wá ìwọ̀n wá kí ní yóò yẹ gbogbo ìmọ̀ tẹ́ra wọn lẹ̀ fáwọn oníbídà yìí àti bí àwọn oníbídà ṣe ń fi ète pamọ́ fún so kí ní yóò máa yẹ máa gbò lẹ́yìn tó ń ṣe bẹ́ẹ̀ kò yí báyìí sìn wàdẹ̀ kíkùn kúfùrì bí kúfùrù àwọn oníbídíà yìí bó ṣe wẹ́ tó ó bẹ̀rẹ̀ sí máa kò hàn sí wọn ó bẹ̀rẹ̀ sí máa wọlé sí wọn lára hátà sọ́bàwò ilé yìí tó fi di pé àwọn náà padà dára wọn so ṣe báyìí sìn so ó di pọ́n padà dára wọn so ilé báyìí ni nǹkan tí alimami ibn Battah rahimahullahu ta'ala tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yẹn so ló fi jẹ́ pé àwọn àfa àwọn máa ń wọ́nu wa so pé fattaqillaha fi nafsik bẹ̀rù ọlọ́wọ́n ọba nínú ẹ̀mí ara rẹ bẹ̀rù ọlọ́wọ́n ọba lórí ara rẹ páyọ̀ ọlọ́wọ́n ọba lórí ara rẹ wàlá tuqarib ahlal bid'ah má súnmọ́ àwọn oníbídíà bẹ̀rù ọlọ́run lórí ara rẹ má kópa àwọn bára rẹ má bẹ̀sìn ara rẹ jẹ́ páyọ̀ ọlọ́wọ́n ọba má súnmọ́ àwọn oníbídíà wàlá tasma' minhum má gbọ́rọ̀ lẹ́nu wọn naam má gbọ́rọ̀ lẹ́nu wọn ìwọ náà ronú sí ọ̀rọ̀ tí Al-Imam Ibn Battah tó jẹ́ aṣíwájú rẹ̀ in tí wọ́n sọ yìí Sheikh Sa'id Raslan wọ́n sọ̀rọ̀ yẹn o wa ta'ammal fi qawli imamika hadha ọ̀rọ̀ tí aṣíwájú rẹ̀ sọ yìí ìwọ́n náà ronú sí dáadáa fa innahu laka nasihu torí kí bàbá yìí rẹ̀ onímọ̀ràn olùsewáàsí ni wọ́n jẹ́ fún ọ wọ́n ń sewáàsí fún wọ́n ń fún ọ nímọ̀ràn ni لا يحملن أحدا منكم حسن ظنه بنفسه وما عهد من معرفته بصحة مذهبه على المخاطرة بدينه في مجالسة بعض أهل هذه الأهواء فيكون فيقول أداخله لأناذره أو لأستخرج منه مذهبه فإنهم أشد فتنة من الدجال وكلامهم أرسخ من الجرب وأحرق للقلوب من اللهب ولقد رأيت جماعة من الناس كانوا يلعنونهم أو يلعنون أهل الأي يلعنون أهل الأهواء ويسبونهم فجالسوهم على سبيل الإنكار ورد عليهم فما زالت بهم المباسطة وخفي المكر ودقيق الكفر حتى صبوا إليه wọ́n mú ọ̀rọ̀ ìnàbàtọ̀ yẹn láti wípé nasiha ni wọ́n ń ṣe fún ọ wọ́n tí o bá fẹ́ jẹ́ kí ẹ̀sìn rẹ kó lálàáfíà so nítorí àsìkò wa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tarkul julus ma asabil ahwa ọ̀rọ̀ tó pọ̀ ni bẹ̀tẹ̀ jẹ́ kí n tó ka àwọn àtàrù kan fún wa lórí ẹ̀ kí n dó sí ní màá tó continue màá tó continue mi jẹ́ parí because ní fẹ́ kó gbogbo àwọn in kí n kó wá lórí ẹ̀rí lórí ìpínlẹ̀ alùsùnàtò jama'a tó ní sí pẹ̀lú tarku mujalasati ahlil ahwa yóò gbà mí ní àsìkò tó pọ̀ gidi gan so mi ìdẹ̀fẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí mi fẹ́ kí ó mọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wá gbọ́ so máa mọ́ wá sí ní ṣókíṣókí ó jẹ́ báyìí sìn so ilé tí bá ti rí pé tí bá ní kí n sọ lẹ́ẹ̀kan náà yóò gbà mí ní wákàtí tó pọ̀ makan kàn sọ èdè díẹ̀ nù kata ní bùkátà sí màá dúró inshallah karim màá tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ omi tí yóò tún ṣe àlékún àǹfààní àtàlékún àlàyé àti pípé lórí àlàyé nípa nǹkan tí mo ń bá lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ilé tí mo ti ń mú lọ tí mo ń bá lọ yìí ìdí kí n sì mú àwọn àwọn àtàrù kọ̀ọ̀kan wá sí lórí eléyìí báyìí Al-Imam Ibn Battah rahimahullahu ta'ala wọ́n gba ẹgbà wa ọ̀rọ̀ kan pẹ̀lú ìsinádù tó lálàáfíà látọ̀dọ̀ Anas waqad ja'ahu rajulun faqala lahu ẹnìkan wá bá Anas bin Malik ìkànnà àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ni ọmọ ọ̀dọ̀ ànábì tó gbé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni Anas bin Malik ẹnìkan wá bá Anas bin Malik faqala lahu ọwá sọ fún Anas pé yá Aba mo pàdé àwọn ìjọ kan tó ń pe ìsìnkú ọjọ́ gbẹdẹ kìyàmà nírọ́ àwọn wo náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn khawarij àwọn mu'tazila àwọn náà máa ń pe ṣàfáà ní irọ́ mo pàdé wọn wọ́n bí àdábì kọ́bùr àwọn wọ̀nyí rèé kìí sí lànà kọwájì nìkan ní bẹ lára wọn pẹ̀lú kátàkù ṣàfáà kìí sí nìkan ní kápẹ́ ṣàfáà nírọ́ ìsìpẹ̀ nírọ́ kìí sí òun nìkan wọ́n bí àdábì kọ́bùr kódà wọ́n ń pe ìyanu sàárè nírọ́ mo pàdé irú àwọn tó rí báyìí faqal kí ni anas bin malik sọ fún ó ní ulaika al-kadhdhabun àwọn tó ń wí yẹn àwọn al-kadhdhabun nìyẹn àwọn olùpè òdodo nírọ́ nìyẹn àwọn tí ń pe nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn nírọ́ nìyẹn fala tujalishum fala tujalishum má jókòó pẹ̀lú wọn má alimamu lalaka'i àwọn náà gbéwá nínú sharhu usuli i'tiqadi ahli sunna so àwọn gbéwá ní tariqu aliyu bun mas'ada làwọn fi gbéwá ní abdullahi arrumi tó sọ pé òun bẹ lọ́dọ̀ anas bin malik tí ó fi sọ̀rọ̀ yìí ìgbàwá táwọn fi gbéwá nìyẹn bákan náà ìgbàwá mi wá látọ̀dọ̀ abdullahi ibn abbas ابن عباس رضي الله عنهما عبد الله بن عباس رضي الله عنهما أنه قال wípé abdullahi bin abbas sọ wípé la tujalis ahlal ahwa ẹ má ma jòkó pẹ̀lú àwọn onífẹ̀ẹ́nú àwọn oníbídá ẹ má ma jòkó pẹ̀lú wọn fa inna mujalasatahum mumridatun lil qulub torí pé ìmá jòkó tí wọn ìmá jòkó gbọ́rọ̀ wọn ìmá ń kó àrùn bá ẹ̀mí ni yóò kó àrùn ẹ̀sìn yóò kó bá ẹ̀mí yàn alimamu ajuri rahimahullahu ta'ala àwọn náà atharu ilé wa nínú àṣẹríà àṣẹríàtù àjúrí nínú àwọn tíra tó sàlàyé fún wa nípa usulu ahli sunnah wal jama'a ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ usulu ahli sunnah wal jama'a nínú àwọn tíra tó lè kà láti gbàgbọ́ yé òun náà tíra àṣẹríàtù lil àjúrí lil àjúrí so kọlọ ka tíra yẹn bákan náà Ibn Battah náà àwọn náà gbà wá àbáwa abuljauza abuljauza nínú àwọn àgbàlagbà tabi'in ni nínú àwọn àgbàlagbà àtàbí'in òun náà ni abuljauza wọ́n sọ wípé lè an yujawirani qiradatun wa khanaziru ahabbu ilayya min an yujawirani ahadun minhum ya'ni ashabal ahwa wọ́n ní kí àwọn ẹlẹ́dẹ̀ àti àwọn ọ̀bọ kí wọ́n jẹ́ aládùúgbò àwọn táwọn ọjọ́ máa gbé tí wọ́n jẹ onílékejì Ahabu ileya, ìyà àwọn nífẹ̀ẹ́ rẹ̀ tí àwọn àtàwọn ọ̀bọ káwọn jọ máa gbé tí àwọn àtàwọn ẹlẹ́dẹ̀ jọ máa gbé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ min as min ileya ahabu ileya ilé ìyà min ayùjáwérọ ni ahadu minhu mo nífẹ̀ẹ́ rẹ̀ ju kíkan nù àwọn oníbídíà kan jẹ́ aládùúgbò mi lọ kájọ máa gbé lọ ẹ̀dá kan torí ọlọ́run ọba ẹ wúrú àwọn ọ̀rọ̀ yìí báwọn sálàbù ṣe máa ń lò pẹ̀lú àwọn oníbídíà nìyẹn tó bá jẹ́ pé àáfàá yìí tẹ bá sọ ọ̀rọ̀ yìí fún ẹ ti kàfàrà wọn ẹ̀ mọ́ ní ẹ ti ń ka fára wọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹkẹ sọ pé ìpín kèfèrí ẹ ti ń pẹ́ wọn kèfèrí sì máa sọ̀rọ̀ pẹ̀lú ìtara nìyẹn ọ̀rọ̀ ọjọ́ sunday yẹn irú nǹkan tí mo sọ yìí jáde ń bẹ̀bẹ̀ màtán rìpọ́tù ọ̀rọ̀ ọmọ tó sọ yìí pé òun lè gbẹrù lọ́dọ̀ oníbídà lọ́dọ̀ kírísítẹ́nì tóun ní gbẹrù lọ́dọ̀ oníbídà tó ṣe wá nísìn so mo ti ṣàlàyé yẹn nígbà tí a ń ṣàlàyé nípa hajjoro níbi tí a ti máa ń ṣàlàyé ìjókòó ọjọ́ tuesday àti wednesday ní ṣàlàyé ẹ̀ ń bẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ lè láǹfààní àti ìbéèrè fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ìfọ̀yọ́mbì ni pé ẹ wo nǹkan tí àfa wa abu jauza wọ́n jẹ́ ìkan náà àgbàlagbà tàbíìn nígbà tásìkò da ẹ wo nǹkan tán sọ kájọ́ má sọ gbà tásìkò ti pin yẹ̀kẹ́ báyìí tásìkò ti bàjẹ́ báyìí títí báyìí sì wọ́n ní lè áyùjá wíwọ̀ ni kírọ̀dọ̀tún wa khanazir kí àwọn ọ̀bọ àwọn so gbogbo àwọn wọ̀nyí rèé àti àwọn ẹlẹ́dẹ̀ kí wọ́n jẹ́ aládùúgbò àwọn kan jẹ́ co-tenant àwọn wọ́n ní ahabu iléyà àwọn nífẹ̀ẹ́ rẹ̀ ó tẹ́ àwọn lọ́rùn min an yuja wíro ni ahadu min hum yaani asahaba al-ahwa ó tẹ́ àwọn lọ́rùn ju kí ẹlẹ́dẹ̀ àti oníbídà kó jẹ́ alábàgbé àwọn lọ alimamu lalaki alimamu lalaki wọ́n gba ọ̀rọ̀ yìí wá bi sanadin la ba'sa bihi pẹ̀lú sanadu tí ò ní pọ́blẹ́mù kankan nínú sharhu sunni i'tiqadi ahli sunna àbá ń bẹ̀. afáwa Fudail ibn Iyad Fudail ibn Iyad àwọn náà sọ̀rọ̀ kan wọ́n ní la tujalis sahiba bid'atin májòkó ti àwọn oníbídà la tujalis sahiba bid'atin wọ́n fún ìwọ mùsùlùmí tó fẹ́ ní lànàrù sunnah wal jama'a wọ́n fún ọ ní márùn in tó lè mú ọ̀la tó fi lè rí lànàrù sunnah wal jama'a rìn tó fi ní dára àwọn oníbídà tí ìrújú òfin ní bá ẹ̀sìn rẹ ò ní pé la tujalis sahiba bid'atin ọwọ́ rẹ̀ jòkó ti àwọn oníbídà o wala tajlis ma'a sahibi bid'atin ó sì gbọ́dọ̀ jòkó pẹ̀lú wọn fa inni akhafu an tanzila alayka torí pé mò ń bẹ̀rù kí làánà ọlọ́run bá kọ́ mọ́ sọ̀kalẹ̀ lé lórí níbi máa jòkó tí wọn. fa inni akhafu an tanzila alayka al-la'na eléyìí rèé asaru yìí rèé àárí tí àfáwà Ibn Battah tí àwọn gbé wá nínú al-Ibana ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsáà àtàwọn ẹ̀rí tó ń sọ fún wa nípa bá ṣe jókòó bá ṣe ń lò pẹ̀lú àwọn oníbídà àríbábìnú bá pọ̀ in tí ó rábí péjì díẹ̀ tí ní 300 pages ní ẹbí discuss nínú alìbánà ní tó dín díẹ̀ ní three hundred pages tó tó odidi tíra kan kódà tíra ẹlòmíì ojú fifty pages lọ tíra àtẹlẹ odidi tíra míì tẹlòmíì kan ojú fifty pages lọ omi ojú hundred pages lọ omi ojú two hundred pages lọ ní tí ó dín díẹ̀ ní three hundred pages wọ́n ní bàbá wa fi discuss àwọn àtàrù tó ní ṣe pẹ̀lú ìjòkó ti àwọn oníbídà kí ni mọ́kí fà alìsúnà tẹ̀ jama ń bẹ̀ kí ni manhajù alìsúnà tẹ̀ jama ń bẹ̀ bẹ́ẹ̀ ni alìmọ́mù lálàkáì àwọn náà kó àwọn àtàrù wá rẹpẹtẹ bẹ́ẹ̀ ni alimam albagawi nínú sẹ́nu sunna àwọn náà kó àwọn àtàrù wá rẹpẹtẹ tó ní àlàáfíà lórí bí àwọn salaf látọ̀dọ̀ àwọn sọ̀hábà mọ́ máa ń ṣe pẹ̀lú ìjókòó ti àwọn oníbídà kò yé báyìí sí so ìpínlẹ̀ kan ní tó yẹ sí pé ó ń yanjú lọ́dọ̀ gbogbo alùsùnà tó jẹba aslun asil ìpínlẹ̀ ní tó fẹsẹ̀ rinlẹ̀ takú mujalasati ahlil ahwa ìgbé ìjókòó àwọn oníbídà jù sílẹ̀ ká jìnà sí wọn ká má gbọ́ wá sí wọn eléyìí báyìí rè nǹkan tó rinlẹ̀ ni ká má gbọ́ wá sí wọn nǹkan tó rinlẹ̀ ni lọ́dọ̀ àwọn àlùsùn tó jẹun à kìí ṣe wípé ìgbà tá a bá ń sọ̀rọ̀ bídíà yẹn nìkan tí kìí bá ṣe pé gbogbo àti ìgbà tá a bá ti ń ṣe wá sí oró ní bídíà ti ṣe wá sí báyìí kódà alimami alimami ibn Mubarak débi wípé kódà tó ní bídíà bá ka Kùránì fún wọn ṣé Kùránì náà rí sọ̀rọ̀ kúfùrù náà ni alimam ibn eh, mubarak ṣe ọ̀rọ̀ kúfùrù ní koran náà tó fẹ́ ká wọ́n wọ́n sọ fún ọkọ̀ sọ fún mubarak pé kódà bó ṣe yáyà kájẹ nǹkan àwọn ní láyé láyé èmi kọ́ ọ̀pọ̀ dèjì ṣe ẹ jáde kó ń lé fún mi ní àbí kí n jáde kó ń lé fún yín èwo lẹ́sẹ̀ inú méjèèjì torí pé mi àti yóò níjọ jòkó kódà ní sùn àyà ìlàjì àyà kan lọ kàbí ìlàjì gẹ́ fẹ́ gbọ́ àdìsù náà rèé yóò ní láyé mọ́ka fún mi kí n fẹ́ gbọ́ ṣe báyìí sì sọ̀rọ̀ kúfúrú nìyẹn náà gbogbo àwọn eléyìí rèé àwọn nǹkan fẹ́ kó clear ni lọ́dọ̀ àwọn oníbídà abẹ tó ní lọ́dọ̀ àwọn àfáàlù súnà bá ṣe ń lò pẹ̀lú àwọn oníbídà tó yé báyìí sì bí manhajj alusuna tó jama àbẹ́yìn ṣe ni ṣùgbọ́n ní nǹkan tá a fà yìí fẹ́ derive lórí gbogbo ibi tí ń lọ yìí nígbà tí ó lè jọ pé òun náà gbà pé nǹkan tí àwọn wọ̀nyí ń sọ nǹkan tí ò dáa ni ṣùgbọ́n tó bá ti ń sọ yẹn nìkan ni ẹ má jókòó tì wọ́n a lè pè wọ́n sí àwọn lẹ́kṣọ̀ mi ẹ lè gbọ́ wá sí wọn míì tó fẹ́ tó fẹ́ fi ọrin lẹ̀ náà nìyẹn sẹ́tọ́ náà máa ń ṣe bẹ́tà fáàsì gbàgbé wípé gbogbo àkígbà tóun bá ti múrò àwọn nǹkan yìí wá láti wọ́ àwọn èèyàn wọlé àwọn tí ń tẹ̀lé wọn wọlé ṣe kí ni kì í ṣe díẹ̀ because o ò lè sílẹ̀kùnlẹ̀ fáwọn èèyàn káwọn yòókù afẹ́ wọlé kọ́ wá tilẹ̀ fún máwọn torí pé tó fi ìròyìn tó fi sílẹ̀kùnlẹ̀ yẹn gbogbo àwọn èèyàn náà ni ó gba ibẹ̀ wọlé ó ṣe báyìí sì so kọ́lọ̀ bá kọ́dà wọn kí ó sànú wa so eléyìí ni ọ̀rọ̀ tí Al-Fudail ibn Iyad tí ó sọ eléyìí tí ma fi parí ẹ̀ ní òní inshallah karim nítorí kí mi ìfẹ́ kó jágùn ẹ̀dùn ìgbà ni mo sọ òun ni pé ọ̀rọ̀ imam ibn sirin òun ni máa fi ni máa fi parí ẹ̀ waqad dakhala ala muhammad ibn sirin rajulan àwọn ọkùnrin méjì kan wọ́n wọlé lọ bá muhammad ibn sirin dakhala ala muhammad ibn sirin rajulan min ahli ahwa àwọn méjì kan náà wọ́n ní bídá lásìkò ibn sirin wọ́n wọlé lọ fàkọ́ọ̀lá àwọn méjì wá sọ fún pé yá àbàbákiri ìrẹ́ àbúbákiri yẹni pé kúníyà ibn sirin ni ìrẹ́ àbúbákiri nù hadithu kàbí hadithi já ka hadithi fún afẹ́ ka hadithi fún báyìí kíná fẹ́ ka fún sọ̀rọ̀ kúfúrú ni yẹn nù hadithu ka bí hadithi kọ́ọ̀lá là ìgbọ́ bóyá orò bóyá lè mú hadith dọ̀ífù wá fún àṣà lè mú àyà dọ̀ífà àyà tó wà dọ̀ífà wá ọ̀rà já ka àyà kan fún ọ nínú Al-Qur'an nìdí já ka àyà kan fún ọ nínú Al-Qur'an bóyá ń bẹ̀rù pé rìjísí hadith mawdu' rẹ̀ láfẹ́ mú fún àbí hadith dọ̀ífù tó ní màdájọ́ rẹ̀ bóyá tó gbọ́ rí tó lè rò pé hadith Ànábì ni tí wà kó wà láàbà wọn àyà ọ̀sátì ọ̀sátì àyà tí ó bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́ gbogbo ẹni sẹ́ ó ní látakù máa ní àní àwòlá àkùmánì látakù máa ní àní àwòlá àkùmánì ṣé ẹ̀yin lẹ́ dìde ní kúrò lọ́dọ̀ mi ní àbẹ́mi ní kí n dìde bọ́yá kí n kó jáde nílé fún yín torí lè mi lẹ́wà bá mi ṣé ẹ jáde kúrò nílé nílé fún mi ẹ mọ̀ lọ wọ́rọ́wọ́ yín ni àbí kí n finú lélẹ̀ fún yín kí n jáde fún yín ìkóńsè mẹ́rin pásọ̀ jòkó pọ̀ ń dá pásọ̀ jòkó pọ̀ ń dé kò lè ṣẹlẹ̀ fàkọ́rọ̀jà làwọn méjì bá jáde pé inú ilé rẹ̀ kú ni ẹ̀já jáde fún fàkọ́lá ba'du al-qawl apá kan náà àwọn èèyàn tán wà lọ́dọ̀ ibn sirin wọ́n sọ fún ibn sirin pé yá àbàbákiri yẹ́rẹ́ àbúbákiri ibn sirin kí ló dé tó báyẹn wa ma kana alayka an yaqra'a kí ló fẹ́ kí lẹ́sẹ̀ tó fẹ́ kí lẹ́sẹ̀ tó fẹ́ ní ibi káwọn káka kùránì fún sí wọ́n ká kùránì fún ọ ní wọ́n náà sì máa sọ pé àti wọ́n fẹ́ ká kùránì ní aláfẹ́jú yín ti pọ̀ jù àníjàbàtẹ́ ìtalára yín sẹ́ kò sí yíba nísì so wọ́n sọ orú nǹkan náà fún Ibn Sirin náà so wa ma kana alayka an yaqra alayka ayatan min kitabillahi ta'ala kí ni aburú tó fẹ́ kó bá ọ kí ni wàhálà tó fẹ́ dé bá ọ kí ni ẹ̀ṣẹ̀ tó fẹ́ gbà dé pípé káka àyà kan fún ọnù tí ọ̀rọ̀ ọlọ́run bá kọ́ọ̀lù Ibn Sirin ní ẹ̀yin ẹ̀dá kan mọ̀ ẹ̀yin ẹ̀dá kan mọ̀ ni àbá àwọn ní Ibn Sirin ní àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ kéwù rẹ̀ ní ni wọ́n sọ fún bẹ́ẹ̀ pé àbẹ̀tà wá rí pé ẹbí kankan káyà kan ni pẹ̀lú ẹni tó bá wọn. ìwọ̀n sì ń sọ pé inni khashitu an yaqra'a alayya ayatan ẹ̀rù ń bà mí ẹ̀rù ẹ̀sìn ń bà ìní mi ń bẹ̀rù ọlọ́run ẹ̀rù ń bà mí kó má jẹ́ sí pé àwọn méjèèjì ọlọ ka àyà kan fún mi. fayahrifani wọ́n wá yí àyà yẹn tán bá yí àyà yẹn rèé fàyàkọ́rọ̀ dhalika fi qalbi nǹkan yóò wà lọ lẹ̀ mọ́ mi nínú ẹ̀mí nǹkan yóò lọ jòkó sí mi nínú ẹ̀mí yóò lọ dúró sí mi nínú ẹ̀mí ìlérí ìgbàjáde má eléyìí alimamu Darimi àwọn ni wọ́n gbé atharu jáde nínú súnánù alimamu Lalaka'i àwọn náà jáde pẹ̀lú sánà tó ní àlàáfíà nínú súnánù wọn tó yé báyìí sí so inshallah kerim ibi náà ni màá dúró sí ní fún ìdánilẹ́kọ̀ọ́ ti ti àsìkò yìí inshallah kerim màá tẹ̀síwájú pẹ̀lú nítorí wọn mo sì ní àwọn ẹ̀rí tí mo sì fẹ́ kó wá látọ̀dọ̀ àwọn salaful umma lórí báwo náà ṣe máa ń ṣe pẹ̀lú oníbídà báwo ni wọ́n ṣe máa ń lò pẹ̀lú oníbídà pẹ̀lú báyìí sí so inshallah kerim àtàwọn ṣùgbọ́n àti míì táwọn míì lè mú ìṣàlọ̀kẹ̀ ìmáyẹjú gba ṣùgbà àdìyàn náà tó jíye so ilé tó yẹ sí pé à ìrújú lásán ni kò kí ń ṣe ẹ̀rí ilé báyìí sí ilé báyìí so àwọn ni wọ́n ń sí àwọn ọ̀rọ̀ yẹn gbọ́yé gbogbo ilé báyìí ìṣàlọ̀kẹ̀rí òun ni màá mú wá nípa àyín tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nítorí pé ìfẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó sú ẹnìkọ̀ọ̀kan wá gbọ́ ṣùgbọ́n fẹ́ jẹ́ kí á ṣàǹfààní tó pọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé nǹkan tá a yìí ń sọ yìí wípé tí tó fi máa sọ̀rọ̀ míì tó yẹ bá yín yìí sọ pé tí wọ́n ní pé tó bá ti ń sọ̀rọ̀ míì tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ míì tó yàtọ̀ fọ́rọ̀ kúfúrú so wọ́n lè ṣe yìí ẹlẹ́jọ̀kọ́ tí wọ́n tí kúránì wí nìyẹn tó yẹ bá yín sìn èyí tí kúránì wí kọ́ wọ́n ló ń sì gbọ́ nǹkan táwọn sálàkù ń gbọ́ yé nínú alukùránì ṣe wọ́lú sí àyà 2 tó ṣe bá ìsìnkú gẹ́gẹ́ bó yẹ sí 2 láti fi ṣẹ̀rí lórí pé kúfúrú nìkan náà ni àyà yẹn sọ fún ó ń bá wí lálẹ̀ lè lo àyà yẹn lórí bẹ́ẹ̀ náà tó ń sí lò pé a lè máa jòkó ti àwọn kèfèrí a lè máa jòkó ti àwọn oníbídà tó ṣe bá ń sìn nígbà tó bá ti ń sọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ kúfúrú wọn tó ṣe bá ń sìn sọ lórí kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó dákun kí ó sọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò ní ìfẹ́ inú ma zahara minha wa ma batan ilé tí ó bá hàn nínú àti ilé tí ó bá pamọ́ ọlájọ́ sọ قلت ما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم ورحمة الله